fún àǹfààní gbogbo àwọn tó ń wà nílé ẹ jẹ́ káwọn èèyàn ọmọ ẹni tí mò ń bá sọ. Kenny Ogungbe Kenny FM Kenny Music Kenny TV. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ń ṣe lẹ́nu ayẹyẹ ìfin ẹ̀mí ẹ̀yẹ dá àwọn èèyàn jàkọ̀jàkọ̀ tí wọ́n ti ṣe orin nínú orin tí à ń kọ ní orílẹ̀ Nàìjíríà báwo ni ẹ ṣe rí sígbà tí wọ́n pè yín pé ẹ̀yin náà ó tọ́ láti gbà mí. òun náà nìyí òun ni live achievement award náà ni wọ́n ní pé àwọn fẹ́ support wa pé ó ti pẹ́ ta ti ń báṣẹ́ yìí bọ̀ wọ́n dẹ̀ nípa àwọn fẹ́ fún wa ní award adúpẹ́ lọ́wọ́ city people àwọn náà kọ́kọ́ fún wa ní award ní ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn èmi àti d1 níkẹjà èní wọ́n ní live achievement ìyàkọ́ tí máa kọ́ gba live achievement award náà nìyí ọ̀pọ̀lọdọ̀ Elédùmarè ọ̀pọ̀lọdọ̀ Dr. Seye Kẹ́hìndé Seye ehm, Kẹ́hìndé àti city people magazine kí ni mo tẹ fẹ́ gba gbogbo àwọn ọ̀dọ́ táwọn náà tẹ ń ṣe pápẹ́ àwọn náà ń fẹ́ dàbí tàbí táwọn náà ń wo àwọn ẹ̀yin gẹ́gẹ́ bí àwòkọ́ṣe sá. mo fẹ́ kọ́ lọ kọ́ dúró school kọ́ lọ kọ́ má sọ pé àwọn náà entertainer torí ẹ̀ kọ́ má lọ school ẹni tó lọ school onítàwọn fẹ́ lose onítàwọn fẹ́ lose life ẹ̀ nìyẹn kọ́ má rò pé bóyá ọ̀nà tó máa yá ni music lọ sí school kọ́wé nǹkan tó bá kọ́ tiẹ̀ ní títí tó máa fi dàgbà darúgbó tí mísìkì bá dà kó fẹ́ lọ dáadáa o lè padà sórí ìwé yẹn even tó bá mísìkì bá lọ dáadáa náà o lè lo ìwé yẹn láti fi make it better fúnra ẹ then kò ní sùúrù kò má lápọ̀nlé kò ní yìí fáwọn tó bá ń wájú kò dẹ̀ ní passion lágbára ọlọ́run dáadáa ló máa bọ́ sí.